سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún olúwa ọba wa tàbárọ̀kà wa tààlá àtọ̀rọ̀ ìkẹ́ àti igẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a máa fi ṣe ìdánlẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tó ní wọn náà ni tíra àfáàgbà ni Abdulazim bunu Badawi tí wọ́n sọ kọrẹ̀ ní alwajizu fi fiqhi sunna wal kitabil ààyè tá ń kà lọ́wọ́ nínú síra náà ni àwọn àlàyé tá a fà ń ṣe fún wa nípa àwọn àkókò oorun àsìkò oorun kọ̀ọ̀kan àfàmú àdéhìsì kan wá tó sọ̀rọ̀ nípa àsìkò oorun in general bákan náà fàtún wá ṣàlàyé nípa àwọn àsìkò kọ̀ọ̀kan tó wà fún ìrun wákàtí kọ̀ọ̀kan lówùrọ̀ ibi tá ti bẹ̀rẹ̀ ni àlàyé tá a fà fẹ́ ṣe fún wa nípa ìrun tí orúkọ rẹ̀ jẹ́ salatul wusta ìpìlẹ̀ láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí lọ́dọ̀ ti tèmi bíbà yìí síbẹ̀ náà ni náà ètò tẹ̀lé àti ọ̀gbẹ́ ṣíṣe báàbù taqdimu zuhri fi awwalil waqti àbí ìgbẹ́rì shiddatil harri ok paragraph tó tẹ̀lé tí mo sọ iná ní same page ìsẹ̀ ìbáàbù taqdimi zuhri fi awwalil waqti fi ghayri shiddatil hasri ṣẹ̀ríà islam fẹ́ ká tètè kírun zuhur lákòókò àsìkò rẹ̀ tí ìbá ṣe pé ìgbà tí òòrùn bá gbóná gan-an nínú nǹkan tí a fẹ́ ká ṣe tàbá fẹ́ kírun zuhur ó náà ní pé ká tètè kí i lákòókò àsìkò rẹ̀ àyàfi tó bá jẹ́ pé òun bá mú gan sílẹ̀ gbóná nìkan láàá ìṣòro fún díẹ̀ kí ló fàtà fà fi mọ́rọ̀ ìwá wọ́n gba àdísì wa an jábir búnu samura qala kana nabiyyu sallallahu alaihi wasallam yusalli zuhra idha dahidati ibnu samura wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam ó jẹ́ ni tó ṣe yí pé ìmá kírun zuhur ìyẹn ìrun ọ̀sán idha dahidati shams dahidati shams náà ni pé zalati shams wa malat an wasi sama ti yẹ̀ látàrí tóòrùn bá kọ́kọ́ yọ ní òwúrọ̀ báyìí ẹ̀rì í máa yọ ní agbègbè alkibra lòun sí máa yọ yóò wá máa mú yóò máa bọ̀ títí nígbà tó bá yóò wà láàrin sánmà ìgbà yẹn náà máa sọ pé òòrùn wà látàrí ló wà ní agbede méjì sánmà láàrin sánmà níwọ̀ nígbà yẹn òjì nǹkan tó pa òjì àwọn nǹkan ó parẹ́ máa lára ni tó bá ti wá yẹ̀ sí agbègbè ibi tí kí ń wọ̀ yẹn ibẹ̀ náà ń pè ní àsìkò yẹn ní zawa yàní àsìkò tó ń gbà yẹn ìgbà yẹn ànábì máa kí zoro yẹn ni pé tóòrùn bá ti yẹ ní àtàrí ó sì máa ń yàtọ̀ síra wọn ìgbà míì bíi twelve something kò sáfìná aago méjìlá ń kọjá aago méjìlá àbọ̀ ń gbà míì aago kan kù díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹ̀rí ni wípé irun zoro ó yẹ kí a máa tètè kí ni àyàfi tóòrùn bá mú gan tí gbólóòrùn yẹn bá pọ̀ lókù onáàlà fún afẹ́ sàlàyé fún ayé pé istihbabu al-ibrad biz-zuhri fi shiddati al-harr تفكر في sharia islam tún fẹ́ ká ṣe kí zuhr ó tún wá fẹ́ ká farabalẹ̀ fún nígbà tó run bá mú gan yani pé tí gbóná òrùn bá pọ̀ ká jẹ́ kí gbóná òrùn yẹn ó tutù síwájú abi hurairata radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam qala idha ishtadda al فأبردوا بالصلاة فإن شدة الحر من في جهنم وأن سيدنا أبو هريرة رضي الله عنها عنه onídájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ìdàṣítàdà làárò tí ìgbóná oòrùn tó bá lè kúkú gan yẹni pé tóòrùn bá mú gan tóòrùn gbóná fa abúrídó bí sọ́lá ẹ wá farabalẹ̀ fúnrun yẹn ni pé ẹ jẹ́ kó òrùn ó tutù ìgbóná tó mú yẹn tó gbóná yẹn ẹ jẹ́ kó tutù kẹ́tó kírun yẹn pé ẹ ṣe kí gbóná òrùn tó le koko yẹn kó fi lọ́ọ̀lẹ̀ kẹ́tó wá kírun fa inna shiddata al-harri min fihi jahannam nítorí pé ilé kókó ìgbóná òrùn yìí ń bẹ nínú mímí jáde jahannama ni bí gbà pé ooru jahannama ni mí jáde lásìkò náà so tó bá ti wá di àsìkò yìí ẹ farabalẹ̀ kó tó di pé kì í zoro so anábì ti kọ́ wa láwọn ẹ̀kọ́ yẹn débi pé titiwa tó kù náà ni pé ká farabalẹ̀ láti bọ́ àwọn ẹ̀kọ́ yẹn yé ká ka wọn àwọn ahadis anábì àgbóyé àwọn àfáà lórí ẹ̀ ká sì máa mú ṣiṣẹ́ ṣe so irun zuhur léyìí tí ó bá ṣẹ̀rí àmú ni pé a máa wo bí àsìkò bá ṣe rí bí òòrùn bá ṣe rí tóòrùn ò bá mú púpọ̀ tóòrùn ò gbóná èyí tó dáa jù ní pé kákọ́ kí zuru ká tètè máa kí zuru tóòrùn bá ti ń bi zawal báyìí tó ti dá wa lójú pé a ti rí zawal òun ti yẹ kúrò látàrí kéyìn tètè máa kí zuru ni ṣùgbọ́n tó bá di àsìkò tóòrùn mú gan táwa náà di pé á ìgbóná òrùn yìí pọ̀ nígbà yẹn á wà farabalẹ̀ ibi pé òrùn yẹn yóò fi lọlẹ̀ àbí ìgbóná yẹn yóò fi lọlẹ̀ ìbéèrè ní bíbá yìí tí ilẹ̀ bá wá gbóná ilẹ̀ gbóná pé èyàn tẹ̀lẹ̀ gan bóyá ń jóyàn lẹ́sẹ̀ ṣùgbọ́n ìgbóná òun rẹ̀ ti lọlẹ̀ òun tó kọ́kọ́ mú gan ah, ní gan ṣùgbọ́n ìgbóná yẹn ti wá ẹ̀mà ìgbóná sílẹ̀ yẹn wá sí ìlọlẹ̀ káàkiri nígbà náà ni àbá sì fi kalẹ̀ níbẹ̀ yẹn a sì rí pé kí ó ti kí ìgbóná tó lè fẹ́ẹ̀sì ìgbóná òòrùn ìgbóná òòrùn yẹn ti lọlẹ̀ tó kí ìtí òòrùn yẹn ti ṣe sílẹ̀ yẹn èyí ò tí lọlẹ̀ níbẹ̀ yẹn a sì rí wallahu alam àmọ́gbà tó òòrùn yẹn bá gbóná sí gbóná òòrùn yẹn jáde níbẹ̀ yẹn a sọ̀rọ̀ ká farabalẹ̀ fún ìrun zoro pẹ̀lú bá náà ti ti sàlàyé fún wa lásìkò yẹn yàrá ìmújáde àti olùjá àdámọ̀ ní ṣe jáde yẹn kọ́rọ̀n kúlà wà nípa ìyá náà ìsẹ̀hìbáàbù tàbkiri bí làásù àfẹ́ ti pé a tó náà anna rasulallahi sallallahu alaihi wasallam kana yusalli al-asr wash-shamsu murtafi'a hayya fayadhhabu adh-dhahibu ila al-awali fayati al-awaliya wash-shamsu murtafi'a wọ́n gbà látọ̀rọ̀ sẹ́gbìnà oní dájúdájú ìyọ́nà ọlọ́run kú máa bá anas bin malik oní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kana yusalli al-asr ó jẹ́ni tí máa kírun al-asr wà ṣàmùsù mọ̀rọ̀tàfẹ́ a tóòrùn sì wà lókè háyà yẹn ni pé òòrùn sì wà láàyè yẹn ni pé ìgbóná òòrùn yẹn sì ń bẹ òòrùn yẹn kò tí ì di pé èyí tó ti fẹ́ máa pọ́n àbí tó ti fẹ́ máa tutù yàní wà ṣàmùsù mọ̀rọ̀tàfẹ́ àtún háyà òòrùn yẹn sì ń bẹ lókè lẹ́yìn náà ìgbóná òòrùn yẹn sì ń bẹ òòrùn yẹn sì ń sẹ̀mí ìtumọ̀ rẹ̀ ni pé ìgbóná òòrùn yẹn kò tí ì máa lọlẹ̀ àbí ká sọ wípé òòrùn àwọ̀ rẹ̀ ò tí ì máa yí padà fàyẹ́dàbù záhìbù ilẹ̀ àwáàlì lásìkò tánàbí ó kírun asùrù táyì ẹnìkan tó fẹ́ lọ síbi kan yóò wá lọ sí ààyè kan tá ń pè ní àwáàlì aye tí wọ́n ń pè ní àwáàlì yìí ààyè kan ní Madina igun Madina ló wà rẹ pé ààyè tó popular ni ó wà nígun Madina outskirt Madina ló wà ṣùgbọ́n tánàbí bá kírun asùrù tán ẹni tó fẹ́ lọ sí àwáàlì yóò wá lọ yóò tún wá dé àwáàlì yẹn bíbẹ̀ yẹn ti jìnnà tó bẹ́ẹ̀ wà ṣàmùsùn mùrùtàtà à tó ṣe pé òòrùn sì wà lókè yẹn ni pé òòrùn ò tí máa múra láti máa pọ́n àti tó ti máa yí padà wallahu alam so pẹ̀lú àdísì náà ó túmọ̀ sí wípé ìrun asọ̀rọ̀ náà ìrun tá a máa yára kí ni àmá o ismu man fatatuhu salatul asr ẹni tí ìrun asr bá wá bọ́ fún yẹn ni pé tí ò kírun asr lásìkò rẹ̀ ẹ̀sẹ̀ wo ní bẹ́ẹ̀ fún nítọ̀nù عن ابن عمر رضي الله عنه أو عنهما عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الذي تفوته صلاة العصر كأنما وتر أهله وماله wọ́n gba látọ̀rọ̀ sèyídùná abdullahi ọmọ umar ìyọ́nà ọlọ́run kó mọ̀ bá méjèèjì wọ́n ni dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé ẹni tí irun asiri máa ń bọ́ fún abẹ́ni tí irun asiri bá bọ́ fún ka annama wutira ahalahu wa malahu bí ìgbà yìí pé ó pàdánù dúkìá rẹ̀ àmì ó pàdánù àwọn ará alé rẹ̀ àti dúkìá rẹ̀ ni kírun asìrì bá sì bọ́ fún yàn bí ìgbà pé àdékù ṣẹlẹ̀ sí nínú àwọn ará rẹ̀ bóyá nínú àwọn tí ó lè bá àmá bí ewu tó wà níbi ìmá fi ìrún àṣìkò kalẹ̀ tóòrùn rẹ̀ ó fi máa àmì ìtàṣìkò rẹ̀ ó fi kọjá lọ ìgbà ó wà ní èyí ó fi ìrún àṣìkò tí ó ń sábà yìí ṣẹlẹ̀ sí àdíṣì tó tẹ̀lé bẹ́ẹ̀ káka àdíṣì tó tẹ̀lé yẹn náà wọ́n ní an Buraida radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala man taraka salata al fakọ̀dẹ̀ hasọ amaluhu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam hadisi buraida wọ́n ní ànábì ní ẹni tó bá fìrún asìrì kalẹ̀ tí ò kí fakọ̀dẹ̀ hadita amaluhu iṣẹ́ tó sì méjọ́ náà ti bàjẹ́ ẹwà mùsùlùmí ni wá ní ìrún asìrì gbogbo iṣẹ́ tó bá ti jọ yẹn iṣẹ́ yẹn ti bàjẹ́ nípa hadisi wa kò sàdáyárí báwo ni ó sì ní ìrẹ̀ ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ mẹ́rin ni wípé ẹni tó bá ní ìṣẹ̀tàṣìkò rẹ̀ bá ti kọjá àsìkò wọn àsìkò yẹn ti kọjá ụmụ ń fi wọ́n mọ́ lọ́wọ́ tí ò fi wọn àsìkò torí pé àárí àwọn àhádìsì ní tánàbí ká mọ̀ wípé ẹni bá bára kàkan tó kíra kàkan síwájú kóòrò tó wọ̀ bẹ́ẹ̀ ó fi bá èyí tó dáa jù nípa kátìsì kírun kátìsì kírun àti gbogbo òun yẹ kátìsì kí gbogbo òun pátá tó yẹ. wàhálẹ́kùn iṣẹ́ ìbáadà náà ni àwọn tẹ́ ìsìn ni àwọn ìjọsìn tí wọ́n ti ohun sọ́dáka onyanásílà ó ti dáadáa sẹ́yìn ó ti dáadáa sí àwọn aṣẹ́ ẹni tó jẹ́ pípẹ́ ìjọsìn tuntun ló bàjẹ́ wọ́n ló bàjẹ́ ní àìsílẹ̀ náà. bẹ́ẹ̀ni tùránàbí ni iṣẹ́ rẹ̀ jẹ́ yẹn bàjẹ́ gbogbo tí tó bá ṣe tó tóbi gbà kó tó di àsìkò àsìkò kò tẹ̀yẹ̀ bàjẹ́ wọ́lá eléyìí ò jẹ́ ká máa gbàdí tó wà níbi tí mo bí ìrùn àlàáfíà ṣùgbọ́n wà sí yẹn ní ìtẹ̀ tí ó bá tó yẹ alákọ̀ọ́kọ́ fún ìṣòro máa lọ́rùn lára gbogbo oúnjẹ ẹ̀ kálọ́ lára ṣùgbọ́n gbà tí iṣẹ́ yẹn ó bàjẹ́ ó ní pé ìgbà tó o bá wọ̀ ní ìlọ́wọ́ tó o bá wọ̀ sí ìwọ̀n ní àgbẹ̀ àwọn ìgbà ní ilé wà ó fa kí ìrùn lọ́ra díẹ̀ bí irú ìgbà táwọn atánàbí ogun àtàbí àti kàtẹ́yìn tó pé wọ́n ò ní ní ìgbà kírun àbíyá nǹkan náà tẹ́lẹ̀ èyàn wà lórí ìrìn àjò èyàn máa ike ọkùnrin bóyá ìtí ó ti dúró kírun pàápàá jùlọ bí ewu ṣe wà lójú ọ̀nà nǹkan kẹrin a ti mọ̀ láti fi báyìí náà ti máa dúró kírun tó ká tó dúró kírun yẹn àsìkò ásìrì náà sọ ó ti kọjá àsìkò tí ẹ ká kí àgbo mẹ́rin là máa kí ní àgbo mẹ́ta àbọ̀ ó ti kọjá ní lọ ẹni kó dé rẹ̀ yìí mọ̀ lọ bí àgbo márùn márùn-ún níwọ̀n àgbà tó bá ti pé kí fóònù ó ti wọ̀ òun ti máa fúra àtìwọ̀n nígbà yẹn tàbí ní pé ìwò tí ẹ̀ka ti fi ìrìnlẹ̀ àmọ́ tí ẹ̀ bá wà nù mọ́tò tó di pé à ọkọ̀ yóò ní pé àtúntò sì ṣe kọjá lọ yóò kí òun ìwò mọ́tò yẹn náà ẹ̀ rí pé ẹ̀ tún mọ̀ rí pé ẹ̀ lọ kó tó dúró àmásìkò tá a máa ṣe fún ó ti kọjá bóyá tó fẹ́ rí mẹ́rin àbọ̀ kankan ti kọjá àmásìkò sì ti fi aago márùn-ún márùn-ún àbọ̀lọ́tà ti débẹ̀ tó bá lọ́ra dàsìkò yẹn eléyìí kò sàbúrú fún yàní tó bá kírun asọ̀rọ̀ nígbà náà iṣẹ́ rẹ̀ ń bẹ iṣẹ́ rẹ̀ ń bẹ ẹni tí bẹ̀rẹ̀ bàjẹ́ ní ẹni tó ń wò wọn lọ́wọ́ tí wọ́n ń wọ́n lọ́wọ́ àlọ́. àfọwọ́ wa ni ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ ẹ̀ṣẹ̀ tó bá lọ́rùn áṣìrì lára ìwọ̀n áṣìrì tó bá lọ lára ìlàsìrà tó fi dé òun pọ́n òun fẹ́ máa múra àtiwọ̀ kéèyàn lọ lára ó máa lọ lára. and anas ọ̀rá sẹ̀mí tó rọ̀ sí ó lálàáhì sallallahu alaihi wasallam yaqul تلك الصلاة المناسب يجلس يركب الشمس حتى إذا كان بين قرني الشيطان قام فنقرها أربعة لا يذكر الله إلا قليلا سيدنا أنس بن مالك رضي الله عنه ó ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí sí sílẹ̀kà salatul munafiq ìṣe báyìí náà ni irú ìrun àwọn mùnáàfì ìrun àwọn alágàbàǹtìbì àwọn kòsẹ́kòsẹ́yẹ yẹ́dìlẹ̀ ìyọ́rùn kò ṣàmùsà mùnáàfì sínú fífi wọn náà ni pé yóò jókòó kalẹ̀ kò sí nǹkankan o yóò wá máa yóò máa retí òun yóò máa wò yóò máa wòye sóòrùn yóò máa wò òun yóò máa mójútó òun hasa káàdà bẹ́ẹ̀nà kárínà ìṣẹ̀ ìtọ́ títí tó fìdí pé òun ó wà wà láàrin ìwo méjì ìṣẹ̀ ìtọ́ àdínkù wà fún sàlàyé fún wa pé o ìmọ̀ wọ̀ láàrin ìlú méjì ṣe fún ó túmọ̀ sí ètò tọ́ọ̀nù méjì so ilẹ̀ nínú ìdílé ti ní pé ká má kírun ní ìgbàkúnnù bá wọ̀ lọ́wọ́ àti pé lásìkò yẹn làwọn tí máa jọ́sìn fún máa jọ́sìn fún òun sànábì ni monastic yóò jókòó kalẹ̀ yóò máa retí kí oòrùn nígbà tó bá wà láàrin méjì ìyẹn nígbà tó yóò wá sírun yẹn yóò ta ìdí lápára náà ni pé kéèyàn máa ṣe nǹkan nígbà tájí ẹ bá ń ta nǹkan ṣe yẹn ti ní farabalẹ̀ sí yóò sírun yẹn láì farabalẹ̀ sí láàyè fúrúláhà ìlà àkọsílẹ̀ ní òṣìṣẹ́ àwọn náà ti náà ni pé ìnira sí ọlọ́ àyàfi gbàgbé àti díẹ̀ yẹn tó máa ti bá ń kírun àti bá ń ṣe kírun náà ni ìnira sí ọlọ́ kìí ìnira sí ọlọ́ àyàfi nígbà díẹ̀ ọlọ́mọ ti wá ní mọ̀tàkì so ẹni tí máa ń lọ́rùn á fi lára láì ní tó fi di pé ìwọ̀n súnmọ́gbà tóòrùn bá ń pọ́n tóòrùn máa yẹ́lò yẹn tí múra àti wọ̀ lọ́wọ́ yẹn ìgbẹ́ ni bẹ́ẹ̀ ó ń fi sí sí ẹjọ́ mùnáfíkì ọlọ́nkúlọ àwọn amọ́síwárí mùnáfíkì ìsìn ìbáàbù tààjé lèlmágìrì wọ̀kẹ̀rẹ́ àtúntà àfihàn ìfẹ́ ká kánjú kírun mágìrì afẹ́ ká sì kírun mágìrì lẹ́yìn náà a sì kọ́ ká máa lọ́ mágìrì bìlà nínú ṣẹ̀ríà ìsìláàmù tí ẹ̀ bá gbogbo tá a fa ń sàlàyé fún gbogbo pátápátá ló yẹ ká àyàfà àwọn tó bá ní ìta àti ìṣọ́ lára ló kù tó an Uqbata bunu Amir radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala la tazalu ummati bi khairin aw ala fitra ما لم يؤخر المغرب حتى تشتبك النجوم آه سيدنا أكبر بن عامر wọ́n ní dájúdájú anábi sallallahu alaihi wasallam sọ báyìí pé la tazalu ummati bi khairin àwọn àlèúmà mi wọn ò ní yẹ̀ wọn kò ní gbò tí wọ́n máa wà nínú orí yẹni pé orí ni wọ́n wà nínú orí ni wọ́n máa wà ànábì sọ pé wọ́n ma wà nínú oore àbí wọ́n máa wà nínú pétérà tí ẹ bá wà nínú pétérà náà inú oore náà ló wà tí ẹ bá wà nínú pétérà náà ló wà nínú tọ́lọ̀ nítorí ẹ̀dá wa lórí pétérà ìpínlẹ̀ àkúdà máa lámì yóò ákérò mọ́tò wọ́n bá ti máa lọ ìrún magrebi lára hátà tàbíkà nùjú títí tóbi di pé ìlà ọ̀pẹ́ ti bá náà pé sí nǹkan wọnú ara wọn àmọ́ mẹ́rin tí àwọn òfin gbàjáde wọ́n lọ́wọ́ àlámọ́ hadith ni fẹ́ sọ̀rọ̀ pa magrib wa an salama bunula akwa radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam kana yusalli li magrib idha gharabat ash-shamsu wa tawarat bil hijab wani anabi sallallahu alaihi wasallam inú hadith salama ma al akwa abawa wala nabi jeri ki ma kinu magrib idha gharabat ash-shamsu wọ̀ báyìí ànábì ó fi romagrib wàṣàwárà tìjà tóun sì fi gàdá bora yẹn pé tí ìjáàb yẹn tí tóun bá ti wọ̀ tóun bá ti wọ̀ ó wà níta tẹ́lẹ̀ àmọ́ tó bá ti wọlé báyìí kí ni ó ti fi gàdá bora ó ti pamọ́ yẹn ni pé ẹsẹ̀ tóun bá ti wọ̀ báyìí olànàbì máa kí àrùn magrib hadithi tó wà tó sàlàyé fún wa yìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam ìyí máa kí irun magrib pé tí èèyàn bá ta ọfà àbúta àbújú nǹkan yóò níbi tí èèyàn yóò bọ̀ tó balẹ̀ sí nígbà tó bá kí ní kété pé wọ́n ti bẹ̀rẹ̀ nù yàn sáré ìmọ̀ ayẹ́yìn tàbí máa kí ọmọ gíríbì tán láti jẹ́ pé èèyàn ojú kàtí tí ó tàbí ọmọ ìdí títí ìpàdé náà tó bọ́ sí ẹni pé èyí ti ìtura rárá àtọ́ ọ̀tá ẹni tí máa kí ìrùn magrib ìrùn ìṣá ìṣèbáàbùtà ìrìn ìṣá máa ń sẹ́kùn ọkọ̀ àmọ́ ìrún kíkà afẹ́ kásọ lára níwọ̀n àgbà tí ò bá ní jásí pé ìyàtìmáṣá kò wàhálà ní fáwọn jàmá tí ò bá ní mú wàhálà lọ́wọ́ afẹ́ kásọ ìrún ìṣá ìlara ẹ̀rí lórí eléyìí náà ni pé an Aisha radiyallahu anha qalat àtàmà nabiyyu sallallahu alaihi wasallam zata layla wọ́n ní ànábì pẹ́ lóòjọ́ kan ó pẹ́ díẹ̀ kó tó jáde wá kírun ìṣá hata zahaba amatulẹ̀ títí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àsìkò orun yẹn ti kọjá lọ yẹni pé orun yẹn ti kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò orun yẹn ó ti lọ wà hata náàmà ahalu mọ́sí débi pé àwọn tó wà mọ́sálásí lásìkò yẹn gẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sùn wọ́n ti sùn lọ ńgbà tánà bí pẹ́ kó tó jáde tó máa kọ́ arajà fasọ́là lẹ́yìn ìgbà náà ló wá jáde ló wá kírun fáwọn èèyàn ọ̀kọ́ọ́lá yín wá ń sọ fún ọ báyìí pé ìnáhu làwàtúhà dájídájú àsìkò tá a kírun ìṣá ìyàsìkò ìgangan àsìkò rẹ̀ láwùlà an aṣọ́ka àlà ummati tí ò bá já pé mi ò fẹ́ fara ní àlùmọ̀ mi so anábì ò fẹ́ fara ní àlùmọ̀ rẹ̀ ló fi máa tètè jáde wá kírun ìṣá bẹ́ẹ̀ náà ni gbogbo imam imam yóò máa wo kí ni nǹkan tí ò ní fara lẹ̀ àlùmọ̀ kí ti pé imam ó máa wo nǹkan tí ó jẹ́ àǹfààní ara títí àà ni ó máa wò nǹkan tí ò bá ti ní kó padà báwọn àlùmọ̀ tí ò ní fara àlùmọ̀ ni imam ó máa ṣe eléyìí ló dáa jùlọ òun ló fà tẹ̀bárí nígbà míì tẹ́ pé ànábì kírun ó kírun zúrà àti asiri papọ̀ ó kí magrib àti ìṣá ìpapọ̀ láì sí nǹkan kan wọ́n ní kí ló sọ ní mi ò fẹ́ kó palara bá àlùmọ̀ ni mi ò fẹ́ fara ní àlùmọ̀ so lọ́pọ̀lọpọ̀ ọgbà imam yóò máa wo kí ni nǹkan tí ó jẹ́ àǹfààní àwọn ìmá àwọn máàmú tí wọ́n ń tẹ̀lé torí pé àwọn máàmú ẹlòmíì ti dàgbà ẹlòmíì ní bùkátà ẹlòmíì lóríṣiríṣi nǹkan tí a ó fẹ́ ṣe níwọ̀n àgbà tó bá ti já sí pé kò ní tako nǹkan tí ṣẹ̀rí àfaramọ́ wallahu a'lam so anábì ò fẹ́ fara ní àlúmà rẹ̀ ló fi lọ ní fi máa tètè jáde wá kí ìṣà àmọ́ tí ò bá jẹ́ yẹn ni kápẹ́ ká tó kí ìṣà yẹn bí abẹ́ aago méjìlá òru aago mẹ́wàá aago mọ́kànlá kankan olùbáfẹ́ <laughs> ìrọ̀jù àmọ́ nígbà táná tó ti jẹ́ fara ní àlúmà yẹn gbogbo aná àní ara ní ara wa àmọ́ àsìkò ìṣà tó a'lam Ah, ẹwárí ìṣá karahatu naomi qablaha wàlá hadithu ba'daha li ghairi maslaha kátó tún wá kí ìṣá yẹn akọ kéyò máa sùn oorun síwájú ìṣá tàbá ní a máa kírun ní aago mọ́kànlá aago mẹ́wàá so àsìkò makuru ni ka sùn isha ìṣá lẹ́yìn ni ká máa sọ̀rọ̀ lẹ́yìn kí ló رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ النوم قبل العشاء والحديث بعده سيدنا برزة ó ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó jẹ́ ni tó kórìíra ó kọ̀ fún wa ká máa sùn síwájú ìṣà lẹ́yìn náà ká sì máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣà makuru òní kò yẹ kéèyàn máa sùn síwájú ìṣà yẹn ni kí láàrin magrib sí ìṣà kò yẹ ká máa sùn àáfàsì kò yẹ jókòó láti máa ṣe àwọn àkàr àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ká wá sùn láì nídìí yẹn kò yẹ ká fi bẹ́ẹ̀ wọ́n kí yóò tó kí àṣà lẹ́yìn náà tàbá ti tún wá kí ìṣá ìtàn kò tó yẹ sọ ọ̀rọ̀ tí yóò bá nídìí àmọ́ o ọ̀rọ̀ tí yóò yẹ pé èdè ni pé ọ̀rọ̀ dáadáa látòjúwe àti ìṣá ìtàn wọn wá ń ṣe lọ síbẹ̀ akí ìṣá ẹ̀sà parí ìyàtọ̀ sàbúrú bẹ̀ akí ìṣá ẹ̀sà ọkọ ìyàwó wà nílé ni wọ́n bá ìyàwó ẹ̀ nàjú wọ́n dá mọ̀ràn àwọn ọmọ rẹ̀ ń bá wọn dá mọ̀ràn ń bá wọn tún léṣe wọ́n ṣe bá wọn ṣàwọn táàfẹ́ gan in fact bóyá eh, eh, reason gan ni ẹ táàfẹ́ ká máa lọ sí àtúnjókòó sọ̀rọ̀ ń ta èyí tí ò bá mu ní tí a lọ sí lẹ́yìn gbàtà bá kí iṣẹ́ ẹ̀sìn gbàrẹ́ ẹ̀sìn wa lọ sí mọ̀jàlísà láwọn ajókòó rújórújó ń bọ̀ bá di bí aago mọ́kànlá méjì ilé ìkó bá ṣẹ̀rẹ̀ Islam gbogbo ọkọ̀ akíruka lọ sí ilé bọ́ọ̀lù kékeré kan torípa afẹ́ lọ bọ́ọ̀lù láti hádà sálà eléyìí kò bá ṣẹ̀rẹ̀ Islam tàbá hádà sálà yẹ ká hádà fàtà tó pa gbogbo a jẹ hádà fàtà tó di pé ká má fara ni wa ká má fara ni àbí eléyìí kò sàbò ń bẹ ẹ ó tutù mú yẹn kò sàbò ń bẹ ká hádà sálà òtún ń rọ kò sàbò ń bẹ ká hádà sálà tó ń tà ń fẹ́ ni pé tí yẹn bá ti kírun ìṣá ìsàn ọkùnrin kó padà sí kò lọ bá ifá nínú ẹ̀tọ́ ìyàwó o ìyàwó ẹ̀kọ̀ọ̀kan ní báyìí òun náà ni pé ẹ̀tọ́ ìyàwó wálé wá lórí nípa ẹ̀rì tí a bá kírun ìṣá ìsàn tí ìbá ti bá ní ìkàwọ́ ní lọ bá ìyàwó wà ìyàwó ló ní àwọn àtàwọn ọmọ wa a máa wá sí ìgbésẹ̀ ìsá tún wá àà àwọn àánú òsì máa bọ́nu lé mo sára ìwà tó bá fún wọn lẹ́kọ̀ọ́ wọn ẹ̀kọ́ wọn ni pé bàbá tó kí ìṣẹ́ àtà àmọ́kò sábú mẹ́ ní ògbọ́dọ̀ tí wọn láti kẹ́kọ̀ọ́ ìsìláàmù kò gbọ́dọ̀ sí wa lọ́wọ́ pé afẹ́ wọlé lọ báwọn ìyá ìwà làwọn aníkẹ́kọ̀ọ́ àníkò nípa bùkátà ká mú tó kù mọ́ àmọ́ tí o bá ti yẹ bàbá ti fi iṣẹ́ ẹ̀sẹ̀ wọn lọ bá wọn ilé ìlú láti yà wọn. àwọn náà ní láti lórí ọtí àwọn ọmọ wa ó lẹ́kọ̀ọ́ tá a wọ́n ti jẹ́ tìlọ látàárọ̀ at least ó rí ara wá á bá wọn sọ̀rọ̀ á kọ́ ìyàwó wa lẹ́kọ̀ọ́ àwọn olórúkọ wọn ní nǹkan tí abálẹ̀ amẹ́rin ìtàbálẹ̀ rí jẹ́ láti ara wa láti jẹ́ láti ara wa ìyẹn ká mọ ẹjọ́ kó pẹ́ níta sára ní kálukú ìlọ wọ́n wọ́n ọ̀pọ̀ alam ní ìparí àfáà ní istibab tajil aw sorry ó ní àbí wà anas radiyallahu anhu qala nazarna nabiyya sallallahu alaihi wasallam ó ní ànábì sọ́lá fún wa lóòjọ́ yẹn ni pé kò tètè wá kírun ìgbà hátà kánà ṣàtúrù lẹ́yìn jáde tó dé pé ìdájì òru fi dé wá bà fàjá àfàsọ́là lánàá ó wá jáde ló wá kírun fún wa tó fún akọta bàtà lẹ́yìn ìgbà tó kírun ìtàn ló wá ṣe kótóbà fọkọ́ọ̀lá àlà ànábìíní ẹ̀dọ́ ìnà náà sàkọ̀dì sọ́lọ́ ó tún mọ̀ rákàdù dájúdájú àwọn èèyàn ti kírun lẹ́yìn náà wọ́n sì tuntun wà innakum lam tazalu fi sọ́lá àmẹ́yìn ẹ̀dúró dèrò ẹ̀yìn yìí ẹ̀yẹ ẹ̀wògbò tẹ́ wà pẹ́ kírun ní pé ẹ máa gbalada nígbà pẹ́ kírun màtàzárù tó ń sọ́ra níwọ̀n gbà tẹ́ bá ń retí irun so nígbà míì tí ìmáàmù bá pẹ́ jù náà à ní bínú iná bá pẹ́ bóyá nǹkan kan ṣẹlẹ̀ pé kí ní táwa wà rè bàbá wọn kò bá wà mọ́ṣáláṣí àrùn yìí wọ́n mọ̀ fọlá dálẹ̀ fún ìgbà tí à ń tún ọ̀pọ̀ ọ̀hálàm ó dáa jù gẹ́gẹ́ ṣàlàyé sí nígbẹ̀yìn kátìtì máa mójútó àwọn ẹ̀rùn yẹn kátìtì máa kírun gbogbo òun pátápátá hadisi kan bẹ nínú bulugul moran mi ò mọ̀ bóyá tánàbí ni wọ́n bi ànábì léèrè nípa iṣẹ́ tó dáa jùlọ méjìlá hadisi yẹn ibì kan ànábì ní as-salatu fi awwali waqtiha níbì kan ó ní as-salatu fi waqtiha wallahu alam mi ò mọ̀ nǹkan tó dé àdé àfọ́ mú hadisi yẹn wá sí mọ̀ bóyá ọ̀rọ̀ wà lórí hadisi yẹn ni but hadisi wà moran wọ́n bá yẹn pé as-salatu fi wákìtà ìkásù tí wọ́n tó ní àsọ̀látù fi wákìtà alákọ̀ọ́kọ́ yẹn kéyìn ó kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kákì ní àsìkò rẹ̀ àmọ́ ìlú náà ṣẹ̀dá tó dájú ní kíkọ́ kí wọ́n wà fún àkùkù àyàfi tí ìdí tí sẹ́rí àfaramọ́ta ti sàlàyé àbáwọn ìdímì náà tó bá ṣẹlẹ̀ lókù láti ìlọ́run lára di ìgbẹ̀yìn àsìkò على الإثم ما لم يعقل Àkíkà kò yẹ ká máa lọ́rùn ìdá ó ti kò yẹ ká mójú ti bèrè tí àfáà bèrè nípa tí ká máa lọ́rùn ìdá kò yẹ ká. Ètò ká burú ni, má bí ìyẹ́wà tí ó ti ìgbà tí àṣọ ìgbà wọ̀nyí. Má bí máa lọ́ra sí yẹ nígbà tí ìyẹ́wà tí ó ti aure ne a cikin kaso sanabi ni ni wọ́n gbà tẹ́ bá ti sáàtì tí má ti fẹ́ kó tètè ẹ̀ ní ẹ̀ gbò tẹ́ ma bẹ nínú oge tẹ́ bá ti kàtí kí má bí tẹ́ tètè kí má bí tètè tètè alákọ̀ọ́ sanabi gbà wà níyàn jẹ́ òun gan gan tí wọ́n máa ṣe débi kí wọ́n ní sanabi máa ṣe ọmọdé sábà ti pa àyẹ̀ lè fi nǹkan yìí tó kẹ́ ká máa wà kí má bí ṣùgbọ́n kí ni ó jẹ́ kó ṣe kí ni ó jẹ́ kó rọrùn ní pé mo máa ń sábà kan gbogbo mọ́sálásí yẹ kó wà á gbogbo mọ́sálásí yẹ kó ní òǹkèrún mu á ti yìí ní máa kèrún nínú àwọn kọ́ndíṣọ́ sì wà fún ìkèrún náà ni yóò má ti kèrún ìbáwásí ni yóò máa ká kòrún tuntun tó bá ti tètè pẹ̀rún wàlà àlà yóò pọ́ǹtì ẹ̀dẹ̀ tí ó kìlọ̀ náà bá ti kìlọ̀ nígbà míì ó ní tètè kírun ìròyìn ìrọ̀ra tó kí n ká tí ká sí ká ní azin rati ọlọ́mọ àti bàbá alájì sọ̀rọ̀ yìí nígbà tí láti sọ̀rọ̀ yìí ká sí bóyá wà ó bí a ní mohazin ká mi pé mohazin alájì sọ̀rọ̀ yìí ló kàlà máa ṣe mohazin rati ètò wọn ṣe wọn ti gbìyànjú níwọ̀n bá agbára wọn ṣe wá kó sì wá sí wọn bá jẹ wọn fún tó ó yẹ kí wọ́n ti wá sí ní mohazin òní ó máa pẹ̀lú wọ́pọ̀ òun ló sì pè é ló sì pè é mọ́ṣáláṣí àti ẹ̀ẹ́dẹ̀rọ̀ eléyìí yóò jẹ́ kí àtẹ̀kùn kò rọrùn wàhálà àtúntà ìlọrun mọ́sídìí lára ìpàdánù ohun tó pọ̀ sí ọlọ́ọ̀kọ̀ ọ̀rọ̀. wá gbọ́ pé yorùbá gírà mi. òkè tó jẹ́ no wọ́n máa ṣe àdìgbò wọ́n ní àmì máa ṣe kó tó kúrò bí ṣe wá kó wá jòkó kalẹ̀ ó jòkó jámọ̀lá tó lùsùn yẹ kọ́ ní kí lànà ìmọ̀ fi sinmi àwọ̀ kí lànà ìmọ̀ fi sinmi kí lànà ìmọ̀ fi sinmi lẹ́bí nù tó bá ti fi lẹ́bí nù lọ kí ló má kí ló bá kí ló tọ́wọ́ náà mú kọ́ rẹ ọ̀ kí lànà tó dábà ní tó wá dìgbà tàbá jẹ ẹ̀ka tó so ẹ̀wọ̀ àdéhùn máa ń sẹ́lẹ̀ yàrá wọn wọ́n ti sàlàyé àdéhùn máa ń fi ìkótó jíra àmọ́ tí wọ́n rà lè máa fi sùn